no one like you. Money ekueme, ekueme, ah, ekueme, ekueme, ah. You are the living God, oh. Hey, eh, eh, hey, no one, no one like you àtìlẹ́yìn kojú máa ti ní mo yíyọ́ o àtìlẹ́yìn kojú máa ti ní mo yíyọ́ o àtìlẹ́yìn kọjá máa yọ ní mo yíyọ́ o àtìlẹ́yìn kojú máa ti ní mo yíyọ́ o àtìlẹ́yìn kojú máa ti ní mo yíyọ́ o àtìlẹ́yìn kojú máa. ní òyìyọ o àtìlẹ́yìn kọta máa yọ ní mòyìyọ o àtìlẹ́yìn kojú máa ti ní mòyìyọ o. Hallelujah ẹ bá mi dààmú so fún bàbá o ìyí ògo fún Jésù ọba. Ah. Eba mi dààmú sọ fún bàbá òjàre ìyìn ògo fún jésù ọba ìyìn ògo fún jésù ọba ìyìn ògo fún jésù ọba Eba bá mi dààmú sọ fún bàbá òjàre ìyìn ògo fún jésù ọba mo ní ó yá. Lord, hallelujah. Lift him up, hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. abraço. ló fojú ọ̀run ṣaṣọ bora ọlọ́run àgbáyé o you are mighty o ọlọ́run àgbáyé o you are beautiful ọlọ́run àgbáyé o you are mighty ah ṣé bí wọ́n ló fojú ọ̀run ṣaṣọ bora ṣé bí ló fojú ọ̀run ṣaṣọ bora You are gbàyé o, oh, you are mighty o. Oh. Mo ní oyè máa wí pé. Who is greater than Jehovah Lord divine Oh, There is no one greater than Jehovah Lord divine. Hallelujah. Who is greater than Jehovah Lord divine Oh, There is no one greater than Jehovah Lord divine. I say excellent excellent Jehovah, marvelous Jehovah. There is no one greater than Jehovah, Lord divine, excellent Jehovah, marvelous Jehovah. There is no one greater than Jehovah, Lord divine. I say, who is greater than Jehovah, Lord divine? Oh, there is no one greater than Jehovah, Lord divine. I say, excellent Jehovah. Marvelous Jehovah. Hey. no one greater than Jehovah, Lord divine. Jehovah, marvelous Jehovah. There is no one greater than Jehovah, Lord divine. Money, Jehovah, you got, got, got. Jehovah, you got, got. Jehovah, you got, got, got. Jehovah, you got. Oga oji ó jì yóò fẹ́ ó ga ó jì yóò fẹ́ ó ga ó jì yóò fẹ́ ó gbogbo ayé bàbá ẹ ṣé o bàbá ẹ ṣé gan kábíyèsí ọba gbogbo ayé ẹ ṣé o. bàbá ẹ ṣe gan kábíyèsí ọba gbogbo ayé ẹ ṣe o adé òun ẹ padà lọ́dọ̀ ẹni tó lọ́pẹ́ ìwọ òun kan ajá ẹ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́ padà sọ́dọ̀ rẹ̀ nítorí ọpẹ́ ìra bàbá ó ra bàbá ra bàbá ra bàbá ìmùjòjò mùjòjò mùjòjò mùjòjò ìra bàbá ó ra bàbá ra bàbá ra bàbá ìmùjòjò mùjòjò mùjòjò mùjòjò ìra bàbá ó ra bàbá ra bàbá ra bàbá. ìmújòjò òmùjòjò òmùjòjò òmùjò ìràbàbà òràbàbà ràbàbà ràbà ìmújòjò òmùjòjò òmùjòjò òmùjòjò mo ní ó yá máa wí pé dáadáadáadáa olúwa dára sí wa o dáadáa dáadáa olúwa dára sí wa o mo ní dáadáadáa olúwa dára sí wa o dáadáa dáadáa olúwa dára sí wa o mọ̀ dáadáa dáadáa olúwa dára sí wa o dáadáa dáadáa olúwa dára sí wa o dáadáa dáadáa olúwa dára sí wa o dáadáa dáadáa olúwa dára sí wa o tó bá rí bẹ́ẹ̀ máa wí pé èmi nìkan ló yẹ. ó yẹ màmá yẹn o. yẹ ẹnìkan kan ìdí tí mo fi yin bàbá. èmi náà sọ̀dọ̀ mi náà yẹ. èmi nìkan ló yẹ. èmi nìkan ló yẹ. èmi nìkan ló yẹ kò lè yẹ ẹnìkan kan. Ah. ìdí tí mo fi ń yin bàbá. Jésù nìkan ló yẹ, èmi nìkan ló yẹ o, èmi nìkan ló yẹ. Kò lè yẹ ẹnìkan Ìdí tí mo fi ń yin bàbá. Jésù nìkan ló yẹ. Mo ní jésù nìkan lórísun ayọ̀ mi bàbá ẹ ṣé o mo dúpẹ́ jésù nìkan lórísun ayọ̀ wa bàbá ẹ ṣé o àdúpẹ́ ó fún wa lójú tí a fi ríran bàbá ẹ ṣé o àdúpẹ́ ó tí a fi ń sọ̀rọ̀ ẹ bàbá ẹ ṣe o àdúpẹ́ jésù nìkan lóríṣun ayọ̀ wa ẹ bàbá ẹ ṣe o àdúpẹ́ jésù nìkan lóríṣun ayọ̀ wa. bàbá ẹ o àdúpẹ́ mo ní jésù wo ṣe ọba ayérayé jésù ẹ ṣe ọba ayérayé jésù ẹ ṣe onílé ọlá jésù ẹ ṣe ọba ayérayé mo ní jésù ẹ ṣe ọba ayérayé. In Jesus' mighty name we praise. Thank you, mommy, so much. Thank you for the privilege, man. God bless you, mommy. God bless you for Amen. Amen. And in the kingdom of God Amen. in the name of Jesus. Amen. Thank you for coming. Thank you. thank you. And I will bless thank you. you. Amen, ma. Your children, Amen. your will be a blessing. Amen. Amen. Amen. tún ní ọlọ́run níbi tí ẹ wà yẹn gbogbo abiyamọ tó bá lè yíra nílẹ̀ ẹ máa yíra fún ọlọ́run bí olúwo ṣe ẹ̀mí mímọ́ ṣe ọba àwọn ọba ṣe oníbàjẹ́mọ́ ṣe máa dúpẹ́ lórí gbogbo ohun tó ń bẹ̀rẹ̀ yẹn gbogbo ohun tó gbé wá sínú ìṣòro yìí mọ́mí ẹ máa ya ẹnu yín níbi tí a wà yẹn mo fẹ́ kẹ́ ìfúra ara yín máa wá yin ọlọ́run báyìí àwọn màmá yẹn ti bá wa yin ọlọ́run ẹ̀yin inú ẹ̀ tí wọ́n máa yìn nínú aṣọ ayẹyẹ yíyẹn pé ọlọ́màyìn kan wá orin ọpẹ́ wọ́n orin ọpẹ́ bíi mẹ́ta orin ọpẹ́ bíi mẹ́ta mọ́mì fúnra ara yín níbi tẹ́ ẹ wà ẹ yìn fún ọlọ́run ẹ fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé olúwo ṣe ó kọjá ìmọ̀ máa kọ́ tiẹ̀ ó kọjá òye mi ohun tó lọ́rùn ṣe lórí òkè yìí ó kọjá ìmọ̀ wa ó kọjá ìmọ̀ akínyẹlé ó kọjá òye wa ohun tó lọ́rùn ṣe ó kọjá ìmọ̀ ó kọjá ìmọ̀ wa ó kọjá òye wa ohun tí bàbá ń ṣe lọ́rọ̀ ó kọjá ìmọ̀ ó kọjá ìmọ̀ ó kọjá òye mi ohun tọ́lọ́run ṣe láàrin àwa bí ọmọ ó kọjá ìmọ̀ wa ó kọjá máa yin ọlọ́run yìí ó kọjá òye mi ohun tí bàbá ń ṣe láàrin àbí ọmọ ó kọjá ìmọ̀ ó kọjá ìmọ̀ ó kọjá òye. Oh, òun tán lọ́rùn ẹbí ọmọ ṣe ó kọjá ìmọ̀ torí pé àrọ́wọ́ agbára rẹ lójoojúmọ́ àrọ́wọ́ ìyanu rẹ bàbá mi o àrọ́wọ́ agbára rẹ o ọlọ́run ẹ̀rọ ọwọ́ rẹ I never knew how you will answer all this way. I never knew. You will answer all this way. I never knew you will answer all this way. Ah, you answer all this way. I've come to say thank you, Jesus. Hallelujah. I never knew. Ah, you will favor all this way. I'll be a more I never knew. Oh, I never knew ó wà lẹ́yìn wa tó yìí ó wà lẹ́yìn wa tó yìí àpáta ayérayé ànábàní ah, o you will answer me this far lord. I never knew you will lift me on this far, Jehovah. I never knew you will take me higher this way. You take my husband higher. I come to say thank you, Jesus. Hallelujah. I never knew you will raise me this way. I never knew you will remember me this way. I never knew you will favor me this way. You favor all this way. i come to say thank you, Jesus. Ìjó ni má jẹ́ mú mi. oh yeah, oh yeah, jó. Óyá, óyá, óyá. Ẹ don't imagine moving. Ìjó ah, oh yeah, oh yeah, oh yeah, oh yeah. ó ṣe mí dáadáa ó tún wùwà dáadáa sí mi ayérayé nínú àwọn ọ̀run mà ní ayérayé nínú àwọn ọ̀run mà ní ó ṣe mí dáadáa ó tún wùwà dáadáa sílẹ̀ mi àpáta ayérayé kò má já wa kulẹ̀ kí ó bá rẹ ìrẹsẹ̀ wọn náà kan tiẹ̀. torí abiyamọ o tì wá lẹ́yìn tí ó bá jọba lọ lórí àwọn ọmọ wa tí ó bá gbogbo lọ oya oya oya you are lifted up above others. I say, my daddy, you are lifted up above others. My daddy, I come to you are lifted up above others. Jehovah, be amo, be amo, be amo, above others. I say, you are lifted up above others. Hey, you are lifted up above others. I say, Lord, you are lifted up above other gods. Hey, you are lifted up above the God. Thank you, Sao. Igi lẹ́yìn ọgbà Thank you, Sao. Igi lẹ́yìn ọgbà I say, Igila lẹ́yìn ọgbà Igila Igi lẹ́yìn Hey, thank you, Sao. Hey, Igilani Okawa. Igilani Okawa. Hey, Igilani Okawa. Hey, thank you, Sao. Ah, Igilani Okawa. Hey, Igilani Okawa ni o. igi lẹ́yìn ọgbà wa igi lẹ́yìn ọgbà wa o igi lẹ́yìn ọgbà wa I say thank you sir o ah igi lẹ́yìn ọgbà wa olúwa thank you sir o igi lẹ́yìn yín ọba wa ọlọ́run tó dá wọn òkè yìí bá wọn ní máa yan ọlọ́run yẹn o ẹ̀yin ni a fi ọpẹ́ ayé àwọn fún tani tani tani tani tani yóò tún gbéga o kò ṣe bàbá tani yóò tún fi gbogbo ọpẹ́ wà fún olúwa olúwa ọlọ́run sọdá àwọn òkè yìí bá wọn ní ẹ̀yin ní mo fi ọpẹ́ mẹfọ. Mommy, daddy, celebrate that great God again. Celebrate him. Give him praise. Let God knows that you appreciate him. Ẹ jẹ́ kí Ọlọ́run rí ọpẹ́ day one yìí. Ó ní òun ló béèrè fún mọ́mì. Òun ló béèrè fún. Mo sọ kíní kan tí Olúwa sọ fún mi ká tó wọnú ìyìn yẹn lọ. Ó ní ọmọ mi people praise they pray fervently. He said they pray fervently but when it comes to praising God, when it comes to thanking God, when it comes to eulogizing God, he said we don't praise him fervently. And now said God, on behalf of Iwalere come, Abiyamo Tito, we are reversing the case. Hallelujah. We have been praying to God since 19 days in vigil. And God is pray is demanding for three days praise. Mọ́mì mi ò rò pé ó ti pọ̀ jù. Olúwa tún wá sọ kìíní kan fún mi. Ó lọ́mọ mi, when you pray to me, I will only hear you if it is in accordance to my will. Ó túmọ̀ sí pé it's a win-win. Hallelujah. But when you praise me, he said, I come down ó túmọ̀ sí pé he does not resist praise he does not resist praise and he said something when you praise me when you thank me you will enjoy unlimited favour mo súre sínú ayé gbogbo àwa tá a wọnú ìyìyì lálẹ́ yìí bẹ̀rẹ̀ látọrí ìdílé tó lìdí wa yẹn lórúkọ jésù olùgbàlà torí májàmú yìí ìṣẹ̀lẹ̀ ọpẹ́ ọ̀tún wọn lé yín ìṣẹ̀lẹ̀ ijó ayọ̀ ìṣẹ̀lẹ̀ ayẹyẹ olúwa ló pé ọlọ́mọ mi ẹ wà nínú aṣọ ayẹyẹ ẹ gbé ọbọ ọpẹ́ dìde sí mi ẹ rú ọbọ ọpẹ́ dìde fún mi mo súre sínú ayé gbogbo ẹ̀yin abiyamọ wọ̀nyí ohun tí ò jẹ́ kẹ́ ẹ ti lẹ́nu ọpẹ́ lórúkọ jésù olùgbàlà nípa májẹ̀mú ìyìn alẹ́ yìí they bow down wọ́n di àtẹ̀mọ́lẹ̀ ẹgbọ́n màmá kan tó jẹ́rìí ní ọjọ́ Tuesday nígbà tá a ń ṣe ẹ̀rí olúwa lọ́mọ mi tó bá di ọ̀dì fourteen ṣòro yìí ká fi ààyè ẹ̀rí sílẹ̀ fún àwọn ọmọ ọlọ́run nígbà tó di ọjọ́ yẹn olúwa lòun ṣe nǹkan nínú ayé àwọn kan wọ́n ní kékeré ni. Ke wọn ò dẹ̀ mọ̀ pé kékeré yẹn làwọn fẹ́ fi perfect yẹn hallelujah màmá yẹn sáré jáde síta lọ́jọ́ yẹn wọ́n jẹ́rìí ohun tó lọ́nu ṣe nígbà tó di òní bá a tún ṣe parí àdúrà wọ́n ní mọ́mì ẹ̀rù ọlọ́run yìí bà mí ẹ tún wo ohun tó lọ́run ṣe ọmọ tí ò lè sọ̀rọ̀ for the past six years ọmọ tí ò lè sọ̀rọ̀ ah ooo. Oh! tó jẹ ìmọ̀ bàbá yẹn máa jẹ́rìí fúnra rẹ̀ olúwa tún tó bá di ọ̀nì twenty one sọ̀rọ̀ yìí kí n tún fi àyè ẹ̀rí mìíràn sílẹ̀ ó kọjá òye wa ohun tó lọ́rùn ṣe ó kọjá ìmọ̀ mo parí lọ́sọ̀ yìí bí mo bí mo ṣe ń pa gbogbo gájẹ́tì mi màmá yẹn ṣá ń pè wọ́n ń pè wọ́n ń pè bí mo ṣe ń lọ nísàlẹ̀ mo bá pè wọ́n mo ní kí ló ṣe mo ní mọ́mì ọmọ yìí sọ̀rọ̀ ó dẹ̀ sunkún wọ́n ní mọ́mì ọmọ yìí sọ̀rọ̀ gbogbo abiyamọ ẹ máa gé ògo ògo ògo ògo ògo máa gé ògo màmá yẹn ló ń testify yẹn ó kọjá ìmọ̀ ó kọjá òye ohun tó ọlọ́run ṣe ó kọjá ìmọ̀ màmá yẹn ó màmá yẹn ń jẹ́rìí ó sunkún èmi náà dẹ̀ sunkún níbi tí mo wà ṣùgbọ́n mi ò fẹ́ kó mọ̀ àti gbọ́ ẹni tá a ń jẹ́rìí fún tóun náà tún sunkún ṣùgbọ́n ẹkún ayọ̀ ni màmá ẹni mọ́mì you won't know what I've been going through for the past six years kí ọmọ máa sọ̀rọ̀ mo ní mọ́mì láì ṣe pé ẹ sọ̀rọ̀ ọmọ tó ń sọ̀rọ̀ gan àmọ́ bó ṣe ń nira fábíàmọ́ láti tọ́ ká tó wá sọmọ tí ò lè sọ̀rọ̀ ó fẹ́ yàgbẹ́ ó fẹ́ ṣe gbogbo ìyá yìí ni gbogbo abiyamọ máa kí ògógó ó kọjá ìmọ̀ ọlọ́run àkínyẹlé ó kọjá òye ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ohun tá lọ́run ṣe ó kọjá ìmọ̀ àdá ọ̀pẹ́ padà sọ́dọ̀ ọlọ́run tó lọ pẹ́ àdá ọ̀pẹ́ padà ọlọ́run ìwọ ló ní o ọlọ́run ìwọ ló ní ọlọ́run ìwọ ló ní àdá ọ̀pá mi kọ́ni yan òun mi ti yá àdá ọ̀pẹ́ padà sọ́dọ̀ ọlọ́run tó lọ pẹ́ àdá ọ̀pẹ́ padà àdá padà ọlọ́run àdá padà ọlọ́run adá padà ọlọ́run abiyamọ òtítọ́ ọlọ́run akínyẹlé ọlọ́run ìwọlẹ̀ ríkà ọlọ́run tó ní ká ṣẹ̀ṣọ́ ọ̀run twenty one days ọlọ́run ọmọ ṣẹ́ ọlọ́run ọmọ ṣẹ́ ọlọ́run ọmọ ṣe ẹ̀mí mímọ́ ọlọ́run ẹ̀ máa kú iṣẹ́ ẹ̀mí mímọ́ ọlọ́run ẹ̀ máa kú iṣẹ́ ẹ̀mí mímọ́ ọlọ́run ẹ̀ máa kú àgbàlẹ̀ wa ẹ̀yin lẹ ṣe ẹ̀yin lẹ ṣe o bàbá agbára kìyànjú kò tó iṣẹ́ yìí o ẹ̀yin lẹ ṣe o bàbá. ṣe yanjú ọlọ́run ẹ̀yin lẹ ṣe ẹ bá mi kí ògo ògo ẹni tí ò bá la kíní yìí kọjá kò ní mọ ohun tí màmá yẹn ń sọ mọ́mí ẹ̀yin ọlọ́run yẹn dáadáa ẹ̀yin bàbá yẹn dáadáa ẹ̀yin dáadáa á jésù olúwa nígbà tí màmá yẹn tẹnu bọ̀rọ̀ mo wá rí wípé ogun àgbélébùú ni màmá yẹn ní mọ́mí àkọ́bí mi náà bí mo ṣe bí nìyẹn tí yóò sọ̀rọ̀ ah mama yẹn ní after getting late to be married mo tún wá jàjà ní ìdílé wọ́n tún dojú ogun ọmọkọ mi mo súre lálẹ́ ìṣẹ́ ọ̀pá ìyìn tó yin ọlọ́run lálẹ́ yìí lórúkọ jésù ó fún ọ ní ìṣẹ́gun ayé olúwa ní ọmọ mi mi ò kàn déédéé pé ìyìn ọjọ́ mẹ́ta olúwa lọ́mọ mi mo fẹ́ ṣe ohun agbára ni kò kò ní káwọn abẹ àmọ́ yìí òun rí àdúrà àdúrà iyè mi ṣí nígbà tó olúwa sọ kí nìyẹn fún mi nírọ̀lẹ́ ọlọ́mọ mi only many people pray fervently only how many people praise me fervently èmi tó ní God I'm sorry ọlọ́mọ mi many people will pray to me and their voice will, grow, will go ohun wọn á bí tẹ̀mí báyìí ó ní how many times did you praise me kó wọn á á mo dorí kodò mo ní daddy i'm sorry Only you don't know one thing Only when you pray to me i chose to answer hey, if it is according to my will mo ń sọ̀rọ̀ tó olúwa sọlá nírọ̀lẹ́ ìfún mi ó but when you praise me you can message ohun tó ń ṣe lọ́lẹ̀ kò yọpọ̀ aṣọ ẹ̀yẹ ma yẹn wò rè tó gba ọmọ fún ọmọ ẹ lórí òkè yìí nàláì nàláì nàláì nàláì ẹlòmíì fi ṣeré áńgẹ́lì yẹn kọjá ẹ ohun tó lọ́rùn ọba sọ lórí òkè mọ́mi àní ṣe àtúndá ọgbẹ́ padà màmá wo wa gbọ́ fúnra rẹ̀ torí olúwa tún ní kí n fi à mi nínú ìyìn yìí ẹ̀rí tún fẹ́ jáde ó ní tó bá di ìṣọ́ òru yìí ó tún ní kí n fi àyè ẹ̀rí mìíràn sílẹ̀ ó tún ní kí n gba àwọn ọmọ ọlọ́run bóun ti ṣiṣẹ́ agbára nínú ayé wọn ẹ tún kọ orin yẹn wípé àdá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́ àdá ọpẹ́ padà o sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́ jésù ẹ ṣé ọba ayérayé. jesu ẹ ṣe ọba ayérayé mọ́mì màmá yẹn màmá yẹn màmá yẹn ti wà lórí aago mo ti rí wọn tó ń jo yẹn ló ń jo mú flag nàìjíríà dà yẹn ẹ kankan ènìyàn ló ti parí ọlọ́run ìwọ lọ rí kù. mọ́mì dá ọlọ́run mọ̀ ọlọ́run ṣì ń ṣiṣẹ́ ìyanu bíi ninety thirty èmi àti ẹni kó jẹ́ ká pọ̀ sí lẹ́yìn ká dúró tì ṣe rí màmá yẹn ohun kan tí mo mọ̀ ọ́nà ayé màmá yẹn kò yí fi àdúrà bí ọmọ ṣeré o màmá yẹn ń fi àdúrà bí ọmọ ṣeré o àjọ máa ń gbàdúrà yẹn ni àjọ máa ń wọnú afẹ́fẹ́ ni màmá yẹn wà lára àwọn tó máa ń gbé ìpàdé abiyamọ òtítọ́ màmá yẹn ń fi májẹ̀mú àwọn ọmọ ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ṣeré màmá yẹn tún dìídì ní mọ́mì májẹ̀mú àga tó jáde ní Minnesota yẹn màmá yẹn ní kí n bá wọn rà fún àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta àwọn ẹ̀dẹ̀ sẹ́ndì owó hallelujah mọ́mì ó di dandan kọ́ lọ́run kó gba ẹkún ẹ̀ she was testifying today and she was crying èmi kan bí abiyamọ mo dẹ̀ bú sẹ́kún olúwa mo súre lálẹ́ ìṣẹ́ ohun tó lè jẹ́ orísun ẹkún torí pé o ti jó torí pé o ti yọ̀ torí pé o ti mọ rírì ọlọ́run á lórúkọ jésù ó di ẹ̀rín lẹ́nu ìṣòro yẹn ó di ẹ̀rín ó di àtẹ̀mọ́lẹ̀ ó di àtẹ̀mọ́lẹ̀ ó di àtẹ̀mọ́lẹ̀ ó di àtẹ̀mọ́lẹ̀ nígbà náà hallelujah ká tún tó lọ gbàdúrà sínú aṣọ àwọn ọmọ wa yẹn òní ló dìde nineteen olúwa wípé títí ìṣòro ìyá fi parí ah bẹ́ẹ̀ ni thank you lord ẹ̀yin tá ẹ bá jẹ́ olúwa kẹ́mi tó o dẹ̀ ń jẹ́ sámúẹ́lì iṣẹ́ jáde sí yín o nígbà tí bàbá ń ṣe ìṣọ́ ó ṣe àdúrà aago mẹ́jọ olúwa ní gbogbo àwọn tó bá ń jẹ́ olúwa kẹ́mi tó bá ń jẹ́ sámúẹ́lì má fi ṣeré o olúwa ní kí wọ́n pe àwọn bàbá wọ́n máa yan àwẹ̀ kan fún wọn wọ́n ní má jẹ̀mú kan fún wọn má fi ṣeré o mo fi jésù bẹ̀yìn kí n tó gbàgbé nígbà tí wọ́n ṣe àdúrà ní alẹ́ yìí ní àsọtẹ́lẹ̀ yẹn jáde pé àwọn tó ń jẹ́ olúwa kẹ́mi tó ń jẹ́ kẹ́mi tó ń jẹ́ Samuel olúwa ní ní kíákíá wọ́n gbọ́dọ̀ gba àwọn àwẹ̀ kan o olúwa ní kan pé àwọn bàbá wá jíṣẹ́ tó kù fún un kí lóhun tí mo sọ aṣọ tá tá ń gbàdúrà sí yẹn wọ́n mi ẹ̀ mú jáde ṣùgbọ́n ká tó lọ síbẹ̀ mo fẹ́ jíṣẹ́ olúwa fún wa nínú ìyìn yìí olúwa ní ọmọ mi nínú ìyìn ọjọ́ mẹ́ta yìí olúwa lòun fẹ́ fi tún ayé wa ṣe olúwa lòun fẹ́ fi tún ayé àwọn ọmọ wa ṣe olúwa lòun fẹ́ fi sọ ayé àwọn ọmọ wa dílá ó wá mú mi lọ sínú ìwé iṣẹ́ àwọn àpọ́stólì iṣẹ́ àwọn àpọ́stólì orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹrin àti ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n the book of acts apostle chapter ten verse four and thirty-one ó ní ọmọ mi mo dìídì pè yí pé kẹ́ ẹ rúbọ pẹ́ fún mi fún ọjọ́ mẹ́ta tó parí ìṣòro yìí mo tún súre sẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ dá ọrùn mọ́jú fún ìṣòro yìí àmì táyárí tí wọ́n ní báwo ló ṣe kàn án ògo táyárí nínú ayé àwọn ọmọ wa I received that first tí wọ́n sọ wípé báwo ló ṣe débẹ̀ torí pé ó dẹnu mọ́jú lórúkọ Jésù ó tẹ̀ wá lọ. òjò ìrọ̀ kó wá nípa o ó wá ní ká fi ẹbọ rú ó wá béèrè ẹbọ pẹ́ láti fi crown ẹ̀ ó túmọ̀ sí wípé ìṣẹ̀lẹ̀ agbára fẹ́ ṣẹlẹ̀ mo gbàdúrà ẹni tó dúró bí íjíbítì ayé rẹ títí di òní yìí nínú ìyìn ọjọ́ mẹ́ta yìí lórúkọ Jésù owó ni wọ́n sọ. chapter ten verse four and thirty-one. Only and when he looked on him, he was afraid and said, What is it, Lord? And he said unto him, Thy prayers and thy hands are come up for a memorial before God. Let me take that in Yoruba because of our grammars. Ó ní nígbà tí ó sì tẹjú mọ́, tí ẹ̀rù sì bà á. That was Peter. Ó ní kí ni Olúwa? Ó sì wí fún un pé àdúrà rẹ àti ọrẹ àánú rẹ tí gòkè lọ iwájú ọlọ́run fún ìrántí that was Cornelius after prayer now let's go to verse thirty and thirty-one Cornelius sì dáhùn pé ní ìjẹrin mò ń ṣe àdúrà wákàtí kẹsàn-án jọ́ ní ilé mi títí di àkókò sì wò ó ọkùnrin aláṣọ àlá níwájú mi ó sì wí fún Cornelius pé a gbọ́ àdúrà rẹ̀ mo súre fún ẹnìkan lálẹ́ yìí gbogbo ẹ̀bì àdúrà tí a ti jọ gbé sókè nínú ìṣọ́ yìí lórúkọ Jésù olùgbàlà ó di ẹ̀rí ayérayé. ẹ̀rù bàbá ìbàmù tó fi jẹ́ ọpẹ́ lóní ká fi kẹ́yìn ẹ̀ à ó túmọ̀ sí pé àdúrà yìí ní agbára àdúrà yìí nítumọ̀ ẹ wo àwọn ẹ̀rí agbára tó ti ń jáde nínú ẹ̀ ó ní ó sì wí pé Cornelius a gbọ́ àdúrà rẹ ọrẹ àánú rẹ ibi tí mo ń lọ nìyẹn o ọrẹ àánú rẹ rẹ ẹnìkan kó pariwo níbẹ̀ yẹn orí àánú mi orí àánú mi ó oh, màmá yẹn ò sọ̀rọ̀ màmá yẹn ò sọ̀rọ̀ mò ń jíṣẹ́ olúwa báyìí ni ọmọ mi mi ò wàásù o mò ń jíṣẹ́ olúwa ni o mi ò wàásù o mò ń sọ ohùn ọlọ́run tí mo gbọ́ nírọ̀lẹ́ yìí tó fi rán mi sí gbogbo àwa bíi amọ́. tá a wà nínú ìṣọ́ọ̀rù yìí tá a jọ ń wojú ọlọ́run láti over days ó ní kí n rẹ ọrẹ àánú rẹ ó sì wà ní ìrántí níwájú oore àánú mi ó sì wà ní ìrántí níwájú olúwa nígbà tó olúwa mú mi wọ ẹsẹ̀ bíbélì yẹn wọ́n wá ní olúwa kí ni eléyìí túmọ̀ sí ó ní mò ń rán ẹ sí gbogbo àwọn abiyamọ tá ẹ jọ gba ìṣọ́ òru tí mo pè fún yín ó ní jẹ́ kí wọ́n ṣe èdìdí ẹ̀ pẹ̀lú ẹbọ rírú mo wá ní olúwa kí lohun tó fẹ́ lọ́wọ́ àwa abiyamọ ibi tí mo ti ń wojú ọlọ́run ó wá ṣí mi lójú ó ní ọmọ mi ẹ lọ ẹ̀yin abiyamọ ìwọlẹ̀ rí kan ó ní ilé mi tó wọ́ tí àwọn kan ti kàn ó ní sọ fún gbogbo àwọn abiyamọ ó lọ́wọ́ ni ká lọ ṣe flooring jọ yẹn hallelujah mọ́mí mi ò wá sùn ègbé ni fún ẹni tó wí nígbà tí ọlọ́run kò wí mò ń jíṣẹ́ olúwa ni olúwa ní ọmọ mi ẹ ti gbàdúrà mo ti pè fún ìyìn mo wá ń béèrè fún ẹbọ ẹpẹ ó ní ká rú ẹbọ yẹn ó ní àwa abiyamọ àwa ni ká fọ ìjọ kì í ṣe lémi o ìjọ ọlọ́run tó wó ní Ṣàngó olúwa ló mọ̀ mí kó àwọn abiyamọ jọ kí wọ́n ṣe flooring ìjọ yẹn ó ní kò sí abiyamọ tó bá lọ́wọ́ sí tó bá dá sí tí òun ò ní beautify ayé àwọn ọmọ ó ní kò sí abiyamọ náà tó bá lọ́wọ́ sí tí ògùn ayé àwọn ọmọ ẹ̀ ò ní mi ayé ó ní ọmọ mi kò sí abiyamọ náà tó bá lọ́wọ́ sí tí ògùn àwọn ọmọ ẹ̀ kò ní di àpèwáwò ó ní kò sí abiyamọ náà tó bá lọ́wọ́ sí tí wọn ò ní gbúrú ọmọ ẹ̀ ó ní gbogbo ìgbà tí wọ́n bá ń wọnú ìjọ ọlọ́run yẹn láti máa lu agogo ayọ̀ ó ní gbogbo ìgbà lágogo ayọ̀ á máa dún wọn ó ní níwọ̀n ìgbà tí ò bá ti sí ọ̀fọ̀ nínú ilé òun ó ní kò sí ọ̀fọ̀ nínú ilé wọn ó ní níwọ̀n ìgbà tí ò bá ti sí ìdákẹ́rọ́rọ́ tí ò bá ti sí pé kọ́ má lu agogo mọ́ nínú ìjọ yẹn ó lọ di ọjọ́ àndáàlì àkàbàlì tí agogo ayọ̀ tó bá dá nínú ìjọ yẹn ó di ọjọ́ yẹn kí nínú alẹ́ àbíọ́mọ́ kí lóhun tí mo sọ ó ní ẹbọ kan tó ń béèrè lọ́wọ́ wa ni ó mi nígbà tí wọ́n gbàdúrà tán tí Cornelius gbàdúrà tán bẹ́ẹ̀ ni àti ẹ ṣe ń gbàdúrà yìí ó ló wá ẹbọ tó wá rú ó gun òkè lọ fún ìrántí ẹbọ yẹn gun òkè lọ mo wá súre lọ́lẹ́ yìí gbogbo ẹ̀yà bíi ọmọdé ẹ bá jẹ́ ó ṣeé ṣe bẹ̀rẹ̀ látòrí ẹ̀mí ìyá akínyẹlé torí mi ni màá kọ́kọ́ ṣe èmi lórúkọ àwọn ọmọ mi i will do hundred wọ́n tó bá lè darapọ̀ mọ́ mi náà kò lè ṣe tó bá yẹ pé fifty lágbára ẹ gbá mọ́ mi ṣe mo wá sọ tẹ́lẹ̀ torí pé a ò kan òwò ọlọ́run torí pé a ò sọ wípé wọ́n tún ti dé torí pé a ò sọ wípé kí náà sọ mo gbàdúrà gbogbo àyíká gbàgbọ́ yìí lórúkọ Jésù ẹ lọ sáré mú àríwá irin àdúrà yìí àjọ àdúrà yìí èsì sáàrù yìí àndália kàbália sìtẹ́ríà lórúkọ jésù akọlé wa bẹ́ẹ̀ ni olúwa lọ́mọ mi ẹni bá gbèsò òru òkùnkùn dìde lórí gbogbo àwọn abiyamọ yẹn àti àwọn ọmọ wọn olúwa ni wọn ò ní padà dé òru òkùnkùn lórí wọn tó bá ṣe ìpàdé òkùnkùn òru lórí wọn ó nítorí májẹ̀mú yìí ó ní wọn ò ní padà ó ní wọn ò ní padà lábá mi ló sọ bẹ́ẹ̀ mọ́mì wọ́n wá gbàdúrà kan yìí wá ní olúwa torí pé mo fẹ́ mo fẹ́ decorate ilé ẹ̀ ṣé mo pẹ́ bẹ̀rẹ̀ tó ọ̀bá rẹ eruku ni ìjọ ọlọ́run dẹ̀ ni sátani ti kọ́kọ́ gbé ó gbé ọgbí ẹ̀ díẹ̀ dé owó pàánù yẹn wọ́n tún tún kọ́ láti bẹ̀rẹ̀ olúwa wa láwa bí a mọ àwa lòun rán níṣẹ́ yìí mo wá sọ tẹ́lẹ̀ gbogbo àwa bí a mọ wọ̀nyí bá a ṣe ń lọ́wọ́ sí lálẹ́ yìí tá a fẹ́ kíṣẹ́ yìí ó ṣe tá ò kọ wọn lọ́rùn gbogbo àwọn ọmọ tó tinú wa jáde lórúkọ jésù wọn ò ní kọ wọn wá kan ṣoṣo yìí àdúrà tó máa gbà lé lórí nìyẹn o a fún ọlọ́run bí olúwa torí pé mo lówó sí àti jẹ́ kí ilé rẹ̀ ṣe dùn àdúrà kan yẹn ni mo fẹ́ kó tẹnu mọ́ olúwa torí pé mo lówó sí láti jẹ́ kí ìjọ ọlọ́run ṣe dùn wò jẹ́ kí gbogbo ayé ẹyin tẹ́ ń wojú ọlọ́run fún ọmọ ẹ kí ìsinú ẹ jẹ́ kí gbogbo ọmọ tó tinú mi àdúrà kan yẹn ni kò gbọ́n tó bá dẹ̀ ti ṣe jẹ́ kí n mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ máa súre sí fún un wà á ní olúwa gbogbo ọmọ tó bá tinú mi jáde olúwa jọ ń dùn wò ní àgbáyé olúwa jọ ń dùn wò ní orílẹ̀-èdè kò sí orílẹ̀-èdè kí orílẹ̀-èdè tí wọ́n lè lọ olúwa jẹ́ kí gbogbo àwọn ọmọ yẹn ṣe dùn wò ó yá open your mouth and begin to pray begin to pray over it ọlọ́run ló bẹ̀rẹ̀ ẹ̀ lọ́wọ́ wa o begin kì í olúwa ló ní ká ṣe mọ́ mi iṣẹ́ kan tó ní ká ṣe ní àdúrà yìí nìyí ká fi ṣèdí ní àdúrà yìí mo fẹ́ kó gbà á olúwa nítorí má jẹ̀mú yìí torí mo fẹ́ kí ilé rẹ̀ ó ṣe é dùn wò mo fẹ́ kí ilé rẹ̀ ṣe é dùn wò jẹ́ kí gbogbo ọmọ tó bá tinú mi jáde gbogbo akọ tó tinú mi jáde olúwa lẹ́yìn tẹ́ ń jẹ́ kẹ́mi tẹ́ ń jẹ́ samuel olúwa ní kẹ́ pé àwọn bàbá olúwa ní kẹ́ pé àwọn bàbá olúwa ní kẹ́ pè wọ́n lórí nọ́mbà wọn two two four three nine two eight zero nine eight two two four òun jẹ́ kẹ́mi òun jẹ́ samuel tàbí ọmọ rẹ̀ ń jẹ́ kẹ́mi aya rẹ̀ ń jẹ́ kẹ́mi àbúrò rẹ̀ ń jẹ́ kẹ́mi tàbí ó ń jẹ́ samuel olúwa ní kó pe àwọn bàbá wọ́n ní kán sáré gba àwẹ̀ kan ó ní agbára wọn ò gbọ́dọ̀ fi jẹjà mọ́mí ẹ pé jésù àá olúwa torí ìrúbọ yìí torí má jẹ̀mú àìlébòs mọ́mí adẹ́nìkẹ́ ah ok èmi ni mo máa kọ́kọ́ gbà ẹ má bínú gbogbo ọmọ tó ti inú ìyá akínyẹlé jáde ó di má jẹ̀mú gbogbo ibi tí ẹ bá dé láyé ẹ lọ́ọ́ máa tù ú gbogbo ilẹ̀kílẹ̀ tẹ bá tẹ̀dó sí lórúkọ jésù olùgbà ẹ lọ máa dùn ún mo wá sọ tẹ́lẹ̀ sínú ayé màmá dẹ́nìkẹ́ gbogbo àwọn ọmọ tó tinú yẹn jáde lórúkọ jésù wọn lọ dùn ún wò náà orí gbàgbọ́ nínú iṣẹ́ tí ọlọ́run rán sí wa iṣẹ́ tí ò bá rán mọ́ mi mi mi ò ní jẹ́ aleluya ìdí nìyẹn tó bá mọ̀ mí máa èmi ni mo máa kọ́kọ́ wọnú ẹ̀ torí pé kí ni olúwa lọ́mọ mi orí ẹ lòkó ti máa bẹ̀rẹ̀ mo súre sínú ayé àwọn ọmọ yẹn lórúkọ jésù olùgbà ibi gbogbo tó bá tẹ̀ tí wọ́n bá dúró sí láyé lórúkọ jésù kọ́ lọ́ máa dùn torí má jẹ̀mú yìí bí gbogbo ọmọ tó ti inú ìran yín jáde ò bá ṣe é rí bí gbogbo ọmọ tó ti inú ìdílé bàbá wọn ò bá ṣe é rí torí májẹ̀mú ọ̀run yìí torí pa jẹ́ kí ilé ọlọ́run ṣe é dùn ún wò àwọn ọmọ yẹn lọ ṣe é dùn àṣẹ ọ̀run gùn ó ti níbẹ̀ mọ́mí mọ́mí Abigail ok ṣé nọ́mbà dádì nọ́mbà dádì is two two four three nine two eight zero nine ẹjọ́ ẹ pè wọ́n lálẹ́ pè wọ́n lórí WhatsApp ní nọ́mbà yẹn ò ní lọ straight pè wọ́n lórí WhatsApp wọn ò ní pè wọ́n lórí whatsapp two two four three nine two eight zero nine eight two two four èmi náà mo ní mo ní ẹnìkan nínú orúkọ yẹn tó kàn mí nígbà tí mo dẹ̀ sáré pè wọ́n mo mọ ohun tó sọ fún mi tí mo gbọ́dọ̀ ṣe ní kíákíá pẹ̀lú ẹni yẹn aleluya o ẹni tó bá gba wòlíì ní wòlíì á jèrè wòlíì mo súre sínú ayé yìí mọ̀mí akíntọ́lá mọ̀mí stella ọmọ yẹn náà wọn náà ṣe hundred mọ̀mí akíntọ́lá mọ̀mí awẹ́ mọ̀mí awọ́yẹmí mọ̀mí jíbọ́lá torí pa fẹ́ kí ilé ọlọ́run ṣe ń dùn wò gbogbo wa la rí fọ́tò yẹn a upload ẹ̀ sórí péjì wọlé ẹ̀rí kan nígbà tó wọ̀ àwọn kan lọ́lọ́run lò láti bò olúwa wá sọ wípé ọmọ mi àwọn abiyamọ ní ká rẹ kí wọ́n ṣe fúlọ́rìn yẹn wọ́n dẹ̀ máa ṣe lọ́sẹ̀ by the special grace of God wọ́n máa ṣe lọ́sẹ̀ ó súre sínú ayé yìí mọ́mi mọ́mi adétèlé ẹ gbé ọwọ́ yín lé inú yín gbogbo ẹ̀yin màmá yẹn ẹ dá ọwọ́ yín méjèèjì yìí bàbá jíṣẹ́ kan fún mi lálẹ́ ẹ̀rú dẹ̀ bà mí wọ́n ní màmá abiyamọ ohun tó o bá sọ olúwa ní àṣẹ ti wà lẹ́nu ẹ̀ wọ́n jíṣẹ́ yẹn fún mi mo parí ní alẹ́ yìí mo dẹ̀ ń sunkún kí ló ń pa mí lẹ́kùn ni wípé mo gbọ́dọ̀ wà ní kíyèsára lórí àwọn ọmọ mi wọ́n ní olúwa lòun òun ti fi another rank kún ránkì mi pé ohun tí mo bá tó bá jáde lẹ́nu mi wọ́n wá ń fún mi ní ìkìlọ̀ pé kí kíyèsára ọ̀rọ̀ tó ń tẹnu mi jáde sáwọn ọmọ tèmi fúnra mi bí nínú torí pé kí ni àṣẹ ti wà lẹ́nu mo àá mo súre sínú ayé yín mọ mi jí bọ́lá mọ́mí fọláṣadé oh my god mọ́mí doreen mo sọ tẹ́lẹ̀ gbogbo ẹ̀yin abiyamọ yìí ẹ dá ọwọ́ yín lé inú yín torí inú yẹn làwọn ọmọ yẹn ti ń jáde mọ́mí mo pé lọ́lá mọ́mí ọmọ yẹn ni grandma àjàó dikinesa adéyẹmí ah kapo ṣàtàyà evangelist òjò gbogbo wa ẹjẹ́ á dá méjèèjì lé inú wa ọlọ́run ìpè ọlọ́run má jẹ̀mú ìwọ ló sún mi mo sọ sẹ́lẹ̀ sínú ayé àwọn abiyamọ yìí gbogbo ọmọ tó ti mú tá a dá ọwọ́ yìí lé lórí jáde torí pé a fẹ́ kí ilé rẹ̀ ó dùn wò lórúkọ Jésù ayé wọn kò dùn wò. Ah, ah. ó gbọ́ ìlú tó bá dé ẹ̀mí mímọ́ lọ advertise ògo orí a fẹ́ kí ìjọ rẹ wà nínú arẹwà a fẹ́ kó lọ́lá nínú tó bá rí bẹ́ẹ̀ ayé àwọn ọmọ wa kó máa sun ọlá jáde ayé àwọn ọmọ wa mo ní kó máa sun ọlá jáde mọ́mí Rebecca mo sọ tẹ́lẹ̀ sínú ayé yìí mọ́mí Doreen mọ́mí Tèmítọ́pẹ́ mọ́mí tóyìn mọ́mí rebecca mọ́mí fọlá adéyẹmí lórúkọ jésù olùgbàlà gbogbo àwọn ọmọ tó jáde lára wa ah màmá kan dẹ̀ ṣe fọ́mọ ẹnìkan tún ṣe níbẹ̀ yẹn tí ò ti bímọ dá ọwọ́ méjèèjì lé inú ìgbà tí màmá yẹn ń ra àga lọ sí Minnesota kò mọ̀ pé bọ́lọ́run ṣe fẹ́ ṣèyanu láyé òun ìgbà tí màmá yẹn rúbọ ìràpadà lórí àwọn ọmọ ẹ̀ á dàbẹ̀ ní pé àpàní ẹ mọ̀ tún mọ kọ́ mọ́ má sọ̀rọ̀ for six years hallelujah kí ọmọ má sọ̀rọ̀ for six years àwọn tó bá ní irú ìrí yẹn bóyá wọ́n ń tẹ́kì ọmọ tó tó tó tó wà nínú sísọ yẹn ló máa understand nǹkan tá à ń sọ àní màmá yẹn ń jẹ́rìí lọ́sọ̀ọ́ ó dẹ̀ sunkún ó ní mọ́mí kò pé mi ò lè understand what yẹn mo ní okùnkùn yé mi mo ló yé mi màmá ó yé mi débi tẹ́ ẹ̀ sọ dé mo mọ mọ mọ́mì irú abiyamọ bẹ́ẹ̀ kò lè ṣiṣẹ́ she couldn't she don't she couldn't work because these children are still little and they cannot the boy cannot do anything for himself until this woman do it and God showed up ẹ tún bá mi kí ògo ògo ògo ó kọjá ìmọ̀ ó kọjá òye ó ní mọ́mì ọmọ yìí sọ̀rọ̀ ọmọ yìí sọ̀rọ̀ ó kọjá òye wa ohun tó lọ́rùn ṣe ó kọjá ìmọ̀ ó kọjá ìmọ̀ wa ó kọjá òye wa ohun sórí màmá yẹn ohun tí mo kàn rí inú ẹ̀ kì í bẹ́ kiri kì í bẹ́ kiri she's stable she's focused hallelujah she's focused she's dedicated nílùú tó wà mọ́mì kì í fàdúrà ṣeré tí májẹ̀mú bá jáde lórí aago mọ́mì á try láti wọ̀ ọ́ ẹgbẹ́ rí màmá kan tí mo jẹ́ lánàá èmi gan mi ò rántí ó ní mọ́mì ṣe mo rántí lọ́jọ́ kan bàbá ń ṣiṣẹ́ ìránṣẹ́ lọ bàbá dẹ̀ bí bàbá ṣe bẹ̀rẹ̀ sí ní fèrè fọ́ nìyẹn wípé olúwa ló fẹ́ fáwọn ọkọ nílé pàjáwìrì olúwa ló fẹ́ fáwọn ọkọ nílé pàjáwìrì ẹ ló mọ̀ yes hallelujah yes sir yes sir. màmá yẹn ló ń sọ̀rọ̀ yìí o màmá tí mò ń sọ ẹ̀rí ọmọ wọn yẹn o. Ah. ẹni tí ò bá situation yẹn kò ní kò ní ọ̀dà. màmá tí mò ń sọ ẹ̀rí wọn ló pè wọlé yìí o. okay. àkọ́bí mi náà the same thing ó gbàdúrà gbàdúrà gbàdúrà gbàdúrà fọmọ yìí ló tó tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ hmm. ìgbà tí mo tún bí bèjì kan sọ̀rọ̀ kan sọ. kábíyèsí o èèyàn kan tiẹ̀ ti mú òkèdè ní tó jẹ́ yẹn sọ fún mi pé I thought you had a good one among them. Hmm. ó wọ̀ mí títí títí títí. ẹ má sunkún mọ́ mi ó ti di testimony. Ah. It's a battle won already. You know, I told you it is won ah. already. I know. I know. Oh, okay. I thought you had a good one among these children. Mm. Mo ní à. Ah. Mo kọ́kọ́ ọ̀rọ̀ yẹn mi kọ́kọ́ understand. Mo ní wọ́n ti

Hmm. the same thing going on. Hmm. wọ́n fẹ́ sọ ní ogun àgbélébù ni. wọ́n hmm. continue wọ́n sọ fọ́nà fọ́nà. wọn náà wọn continue ìwọ́n tó máa gbàdúrà lọ lórúkọ yìí àwọn anírọ́ ló ti sún ẹ̀ ọ̀rọ̀ mọ́jú bẹ́ẹ̀ mi ẹni máa sọ fún yín. àkọ́bí mi báyìí nígbà yẹn tí ti sọ̀rọ̀ ah, mi ọlọ́run kò. It's Láti ìgbà tó kọ́kọ́ sọ̀rọ̀ yẹn hmm. mo tún wá ọ̀bíàbẹ̀ pé ọ̀rọ̀ tọ́mọ máa sọ fún ara ẹ̀ ó yàtọ̀ sí èyí tó máa sọ tẹ́yìn bá tó bá sọ pẹ̀lú yín lẹ́nu hmm. ó yàtọ̀ ní pé kẹ́ sọ pé màánù ẹ̀ kó sọ pé màánù ẹ̀ hmm. ìyẹn yàtọ̀ nǹkan tó fẹ́ ṣe kó sọ pé nǹkan báyìí ló ń fẹ́. thank you jesus thank you lord. ìjọ sábọ̀dé ó lẹ́yìn àti máa bomi ṣeré bó ṣe da omi sí gbogbo tọ́lẹ́tì tó wẹ̀ tó da omi sẹ́gbẹ̀ẹ́ wọn náà thank you lord thank you jesus thank you lord ah. thank you thank you thank you jesus. Oh, kọjá ìmọ̀ ó kọjá òye wa ohun tó lẹ́rù ṣe ó kọjá ìmọ̀ gbogbo wa ó kọjá ìmọ̀ wa dúpẹ́ ó kọjá òye wa ọlọ́run ohun tó ọlọ́run ṣe ó kọjá ìmọ̀ ọlọ́run akíyẹlé ọlọ́run akíyẹlé ẹ tó bẹ́ẹ̀ ẹ jù bẹ́ẹ̀ lọ ọlọ́run akíyẹlé ọlọ́run. òwú yìí nìyẹn ọlọ́run wa kíyèlé ọlọ́run. ṣe májẹ̀mú yẹn o bóyá iṣẹ́ ń wọlé olúwa ní èdìdì ẹbọ ká ru lórí àdúrà yìí ká kó jẹ́ pé àwa àdá àwa la flọ ìjọ ìwọlẹ̀ rí kan tó wó ní houston ọlọ́run lu àwọn kan láti gbó ó ní flọ́ọ̀rì yẹn olúwa lé àwa lòun fẹ́ lo èdìdì yẹn fún ẹ̀yin ọmọ ọlọ́run ẹ darapọ̀ mọ́ wọn ẹ àwọn tó bá wà lórí youtube tí ń bá rí wọn jẹ́ mọ́ o ẹ̀yin tẹ́ bá ṣe lórí youtube tí mi ò bá rí o oh, mọ́mí táíwò adélékè mo sọ tẹ́lẹ̀ mọ́mí mọ́mọ́ fún mi mọ́mọ́ mọ́mí táì bad fọlárìn mọ́mí comfort mo sọ tẹ́lẹ̀ sínú ayé yín torí pa afẹ́ mọ́mí asanot, torí pa afẹ́ kí ìjọ ọlọ́run dùn wò lórúkọ jésù olùwẹ̀ mọ́mí olútóyìn adébíyí gbogbo àwọn ọmọ tó ti inú wa jáde lórúkọ jésù wọn máa dùn wò láyé màmá ẹ̀ sọ débi kan mọ́mì ibẹ̀ yẹn gangan ló pa mí lẹ́kún mi ìdẹ́ mi ìfẹ́ kọ́ mọ̀ wọ́n ní mọ́mì pé ó tó stéèjì kan nínú oṣù yìí àwọn ò rí nǹkan oṣù àwọn mọ́ wọ́n nítorí pé ọkùnrin mẹ́ta làwọn bí ọkọ àwọn wá láwọn fẹ́ obìnrin pé ṣé àwọn nìkan làwọn máa máa lọ kó nǹkan dáná lọ nìkan àwọn náà tiẹ̀ fẹ́ gba nǹkan dáná káwọn tiẹ̀ lóbìnrin kan Mama, yẹn ní ṣebí ó yẹ kí inú èèyàn dùn ni wọ́n níṣe làwọn kú sẹ́kù níṣe nínú àwọn bàjẹ́ pé ẹ. mọ́mí níkẹ́ mi understand call daddy yes yes ẹni tó máa ń jẹ́ tó máa ń jẹ́ orúkọ yẹn call daddy immediately òfin